السلام عليكم ورحمة الله وبركاته أقني فولو وباوا تبارك وتعالى أن ترى كاتي فوج الله النبي ومحمد صلى الله عليه وآله وسلم ونينا ني أوروكا دوغون nínú oṣù alápàálẹ̀ ní oṣù Ramadan ti 1447 lẹ́yìn hijira àtúnṣe ọlọ́run sallallahu alayhi wa sallam láti lu Makka lọ sí Madina a tún kí wa káàbọ̀ sórí ètò tafsir tá a máa ṣe fúnra wa nínú mọ́sálásí bíbáyìí mọ́sálásí Umar bin al-Khattab al-Islami ní Kaduna òǹbẹ̀lọ́n fún àwọn amírù wa àti gbogbo àwọn jàmáà pátápátá ọlọ́mọ́sí àti dáadáa fún gbogbo wa. Súra tí a bẹ̀rẹ̀ ní èní, òun náà ni Súratul Anbiya. نعم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر محدث إلا اجتمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قضية أهلكناها أفهم يؤمنون الحمد لله سورة الأنبياء sóra ń bẹ nínú àwọn sóra tó sọ̀kalẹ̀ ní gbogbo Makka lẹ́yìn túmọ̀ sí pé sóra yìí wà nínú àwọn sóra tó sọ̀kalẹ̀ síwájú kánàbí tó hijira láti maka lọ sí Madina àwọn áyà tó wà nù sóra yìí ó jẹ́ ọgọ́rùn kan àti méjìlá olúwọba lati ó bẹ̀rẹ̀ sóra náà láti ṣàlàyé fún àwọn ẹ̀dá nípa ike ká palẹ̀ mọ́ fálìkìyàmà nípa pé alìkìyàmà wá ti súnmá olúwa ọba wa subhanahu wa ta'ala ti yíwa báyìí pé bismillahi rahim iqtaraba linnasi hisabuhum ọlọ́ni ó ti súnmá àwọn ènìyàn osiri wọn ó ti súnmá wọ́n fi ọwọ́ fúnlá tí mọ orídùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn wọ́n sì wà nípa àìká nǹkan kún yẹni pé wọ́n ń tẹ́rí kúrò níbi nípa nǹkan kún wọn alkiyama ọlọ́run wa àwọn súra ah, ní ìbẹ̀ tọ́lọ́run sàlàyé nípa alkiyama

ẹwọ àsìkòtà ń lò láyé ẹlòmí ti kú nípe láti ọwọ́ ló máa yẹ thousands of years tẹ́lòmí ti wà nínú sàárì alìkíámà tí wọ́n ti dé nìyẹn àmọ́lọ̀ subhanahu wa ta'ala ń pè wá láti lè má jẹ́ pé ilé ayé yìí láàmú ní ọ̀kúkúdò àágbàgbé tọ́lọ̀ subhanahu wa ta'ala tó torí ẹ̀dá wa olófà nínú àwọn afá wọ́n ní ìyẹ̀wọ́fù láti mọ ọ̀rẹ́dẹ́ wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ náà ni pé ti dúnìyà àwọn ọmọ ènìyàn wọ́n gbàgbéra ilé ayé náwà ń tí wọ́n gbàgbé kan mọ́ra fún alkiyama ọlọ́ni báyà àti ihe min zikirin min rabbihim muhdathin illa sama'uhu wa hum yal'abun kò sígbà kan ṣe pé àámú bá wọn yẹni pé kò sígbà kan tí ọmọ ènìyàn min látọ̀dọ̀ wọn tó jẹ́ ti ní ti ìtumọ̀ áyà náà ni wípé ọlọ́run subhana wa ta'ala ń rán àwọn òjíṣẹ́ lọ́kùn lọ́kùn tó bá rán òjíṣẹ́ kan nígbà tó jíṣẹ́ bá papòdà tán tó bá yá yóò ti gbé òjíṣẹ́ ní ènìyàn nínú òṣèṣí wọn náà ni wípé ní gbogbo ọba tó jíṣẹ́ bá ti fún wọn wọ́n máa gbọ́rọ̀ tó jíṣẹ́ yẹn ni kò lè kọ bí ara sí láàrin pé wọ́n tẹ́ títí òjíṣẹ́ wọ́n fún yàrá àbúrùn àmọ́ tó ti bẹ́ẹ̀ kò sí kọ bí ara sí wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣeré láàáhíyàtà olóògùn ọlọ́ni àwọn wọ̀nyí ọkàn wọn ti gbàgbéra ọkàn wọn ti gbàgbéra nípa ń tàà sọ fún ọ̀yẹn nípa pálì a máa ti súnmá wọ́n gbàgbéra nípa rẹ̀ wọ́n asọ́rò nájúwà kò wá máa báyìí nìkan wọ́n asọ́rò nájúwà lẹ́bí rẹ̀ zọ́làmù

Ah, wọ́n ń sọ̀rọ̀ àbùsí láàrin àwọn alábùsí náà sọ báyìí yẹni kí wọ́n rí tẹ́ sánà bí ọlọ́run nípa tí a só wá jẹ́ nǹkankan ju abara bí kí náà lọ ni afẹ́ta àtúnà síhìr sẹ́mi o òkùdẹ́lẹ̀ wa tẹ̀lé ìdẹ́lẹ̀ tẹ̀lé yẹni kí iṣẹ́ tánà wa á ń tún tó fi anábíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn tó ń jíṣẹ́ fún àwọn Quraysh àwọn alábáwá nígbà yẹn oríṣiríṣi orúkọ náà pànábì nígbà kan bẹ wọ́n pe lópìdán ìgbà míì wọ́n pe lákọrí wọ́n pe níwèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàjọmọ lẹ́yìn anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa salam nípa ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí àwọn al'umma wọn bá nàbí lùgbà lẹ́yìn náà kama ipe alìkìyàmà wa ti súnmọ́ nínú súra mi súratul Qamar náà ni pé àsìkò alìkìyàmà ti súnmọ́ o nísìnmá tí ó tùfà ti pín sí méjì ìyẹn náà tẹ̀lẹ̀ ní láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àmọ́ mẹ́ẹ̀nìyàn sábà rí àwọn àmì lóríṣiríṣi ìtí ó máa wúrà ní pé ṣíṣẹ́rù mùsànpé ìdákẹni tí ẹ pé ń lọ ní gbogbo ọba eléyìí ìṣe sí àwọn akẹ̀kẹ̀rí ni bẹ́ẹ̀ náà ni wọ́n fi bẹ́ẹ̀ ẹ wá ń tẹ̀lé kí ni ẹ máa tẹ̀lé ìdẹ́sẹ́ ilẹ̀ sí màpé idán ni ọlọ́fàá nígbàtí ààyà yìí sọ kalẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam yàní tí ń jíṣẹ́ fáwọn àwọn Quraish ọlọ́run subhanahu wa ta'ala wa amin anabi sí nílò ẹgbẹ̀wà Abdullahi ibn Abbas nípa wípé kí ni ó ní ma lakum tas'aluna ahlal kitab amma bi aydihim Abdullahi ibn Abbas ń bi àwọn tó wà lásìkò títẹ̀ ó bi wọ́n lẹ́rẹ̀ pé kí ló ṣe ní tẹ́ máa béèrè ọ̀lọ́dọ̀ àwọn ahlul kitab kí ló dé tẹ́ máa béèrè wọn waqad harafuhu wọ́n ti ṣe ni wọ́n ti yí tírà wọn padà tírà tọ́lọ́ sọ̀kalẹ̀ wọ́n ti pààrọ̀ rẹ̀ wọ́n ti fi àlékún kún wọ́n dẹ̀ ti wa kitabukum ahadathul kitab Amatira tíra yí ẹ omi tíra tuntun in jẹ́rìí pé tọ́lọ ni min rabbihi muhdathin tó jẹ́ ọ̀tún àwọn tíra yẹn ń sọ̀kalẹ̀ lọ́tún lọ́tún ni Ama ọ̀tún tira tó wá sọ̀kalẹ̀ tó wá jẹ́ ìparí ọ̀tún ọ̀tún yìí òun náà ni Qur'anul Karim lẹ́yìn Qur'an yẹn kò wá sí tíra ní ìtúsọ̀kalẹ̀ mọ́ eléyìí ni akaro Abdullahi bin Abbas ń sàlàyé wa náà ni pé wa kitabukum ahadathul kutub billah tíra yí o náà ni tíra tuntun mi jẹ́ pé ó sọ̀kà látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala takara ulahu tó lè pé ẹ máa ké ẹ máa kà tó ọlọ́run fi yé wa pé àwọn akẹfẹ́ ríwà yìí wọ́n ń sọ wípé fáwọn ẹni wọn ìpè pé òkùnjẹ àbílẹ̀ẹ́lẹ́

olúwa ọba ní òun náà sì ni ọba tó ṣe pé ọba olùgbọ́ ọba olùmọ̀ kò sí nǹkankan tẹ́ gbọ́n tẹ́ ń sọ yìí nípa pé ṣe idán ni ìgbá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtẹ̀lé olúwa ọba mi ń gbọ́ yín ó ń gbọ́ ni àá ní tí ń tẹ̀ aláta tó rújú ni aláta tó wà ọ̀pọ̀ tí ó sọ ni aláta tó rújú ni nígbàkaná tó iṣẹ́ ni ẹ pé aláta tó rújú ni balik tarahu ìgbà tó yá wọ́n ní ó fi rẹ̀ ni nínú àwọn ọ̀rọ̀ wọn náà ní pé wọ́n ní ẹni tí ń kọ́ ànábì ní ni nípasẹ̀ kùránì lìsánì àrọ̀bíyà mubin gbólóhùn lárúbáwá tó hàn gbangba ni ẹni tẹ́yìn wá ń tọ́ka sípò nípa nàbí kìí ṣe lárúbáwá ni bóòlù ti fẹ́ máa kọ́ ànábì sallallahu alaihi wasallam wallahi wọn ò sí làákà yìí láì fún wọn sí làákà yìí ó yẹ kẹ́lẹ̀ mọ̀ ike kùránì al-karim yàní ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni lẹ́yìn ànábì Muhammad òjíṣẹ́ bá a sí wọ́n sì mà nábì yìí kò lọ lé kéwú kò lọ lé ìwé kò máa kọ kò máa kà wọ́n mọ́ wá rẹ̀ láti kékeré ìwá ń kí odidi alùkùránì fún wọn ìtí wọn ò gbọ́ rí sàlàyé ẹ̀ fún wọn àwọn ìtàn ìtàn ìtàn tẹ́ pé àwọn bàbá wọn náà máa ń kéré ànábì ń sàlàyé ẹ̀ wọn ọmọ tí ó tó ọ̀rọ̀ tí ń sọ yìí alákan tó ni balik tara ó ó ti ẹ̀bẹ́dà kọ̀ọ̀rọ̀ rẹ̀ ni balhuwa sha'ir nígbà kan wọ́n tún ní akọrin ní fàlìyà sínú di tó bá jẹ́ ní sọ nígbà náà kó wá mú ààyà wá kó má tó pàwọn ànẹ́bí ọlọ́run tó wá síwájú rẹ̀ wọ́n má gẹ́bí ànẹ́bí Musa ànẹ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàmà orutela àwàlóòrùn gẹ́gẹ́ bá ti rán àwọn òjíṣẹ́ tó síwájú wọ́n ò tẹ́lá áká ìní àmì tó ga jù lọ tánàbí mú wa náà ní Qur'anul Karim àmì ńlá tó ga jù nínú àwọn àmì tánàbí mú wa náà ní Qur'anul Karim bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn àmì náà ń wa ma amanat qablahu min qarya alatnaha ọlọ́ni ìlú kan táa kó faruba nígbàgbọ́ síwájú wọn ẹ̀rí pé kùránà sàlàyé fún wa nípa àwọn oríṣiríṣi ìran oríṣiríṣi ìlú tọ́lọ̀ subhanahu wa ta'ala tó kó faruba ọlọ́wà ní kò wá sí ìlú kan kó nínú àwọn ìlú wọ̀nyí àtàkó ọlọ́ni ìlú kan ò nígbàgbọ́ síwájú wọn àhàlàkìlá káwọn ọlọ́run subhana wa ta'ala sí kìkú panubá wọn afahumul yu'minun káwọn ni wà nígbàgbọ́ ó túnmọ̀ sí pé ìṣe àwọn ọlọ́run ọba sí rọ́lọ́ àwọn ìlú kan wọn ò nígbàgbọ́ síwájú àwọn kùrẹ́sì tó a ti bí pé àwọn ọlọ́run àwọn apàwọn rẹ̀ sí àwọn wọ̀nyí wà nígbàgbọ́ kò ṣeéṣe nínú àwọn àyà ní ọlọ́run subhanahu wa ta'ala nínú túrásì Yunus ọlọ́run sọ fún ọba ìpé innal ladhina haqqat alayhim kalima kalima rabbi kalimatu rabbi la yu'minun walau ja'atuhum kullu aya hatta yarawul azab al-alim ọlọ́run ní dájúdájú àwọn tí gbólóyà ti di ẹ̀sọ́ lé lórí àwọn tẹ́ pé ó gbọ́nà ìyà olúwọ bá rẹ̀ ti di ẹ̀tọ́ lé wọn lórí láàyè lílò fún onígbàgbọ́ ò fún onígbọ́lọ́wọ́ bá gbọ́ wà kúlò àyà kúrò àti gbogbo àyà gbogbo àmì tó wá bá wọn kí ni ó mú wọn ha yára yara àzára àlì títí tó fìrí kíni tó fìrí ìyà ẹlẹ́ta ẹlẹ́rù tí ó sì ní okun àti tẹ̀lódùdù náà tí wọ́n lẹ́yìn tí ó mà nípa irọ́ tó sì jìnà sí irọ́ náà sẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí ó ń túmọ̀ sí wípé téèyàn bá jẹ́ mùsùlùmí ní gbogbo gbàwọ̀ láì kí ìmọ̀ dúpẹ́ fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala rúpé kì í sagbára wa sí tọgbọ́n wa alhamdulillah alladhi hadana pẹ̀lú rẹ̀ ń gbà yẹn

gbóòrò ẹ̀rẹ̀ ti tẹ̀lé wọn lórí nípa kéyìn mọ́nà kámọ́nà nípa ẹ̀sìn ìmọ̀nà méjì ló wà a ní hidaya ti tawfiq a sì ní hidaya ti bayan olóòpàá tọ́lọ̀ fi sàlàyé fánàbí sallallahu alayhi wa sallam nígbà tánàbí ń dáàmú láti pọ̀nà àwọn èèyàn innaka la tahdi man ahbabta ìrànàbí ọ̀lọ̀fẹ́ ọ̀lọ̀fẹ́ mẹ́rin tó bá wù ẹ̀rù nínú sura mi ọlọ́ni innaka la tahdi ila dájúdájú ìrẹ́ ànẹ́bì ọ̀hún tí ọ̀nà mọ àwọn èèyàn sọ́jú ọ̀nà títọ́ so ìdáyà yẹn ìmọ̀nà yẹn wà tuntun méjì a ní ìdáyà tó sọ̀fí a sì ní ìdáyà tó bayan ìdáyà tó bayan ó wà lọ́wọ́ gbogbo èèyàn ó làwọn ànẹ́bì ọlọ́wọ́ bá ń ṣe yóò mọ̀ sàwọn èèyàn sí ni gbogbo àwọn olùpèsè àwọn dáárí tó ni wọ́n ṣe káàkò gbogbo fáwọn èèyàn ọlọ́run wí ànẹ́bì wí ẹ má ṣe

onye ni ò sí fún àwọn àkẹfẹ̀ríwà yìí tó sí pé gbogbo àlàyé kára ní ṣe fún wọn bí Kùránì ṣe yanjú tó yìí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gba Islam wa ta'ala tó ṣe àwọn ní mùsùlùmí ọlọ́mọ́sà tó fi àgbóyé ẹ̀sì yé wa lẹ́yìn وما أرسلنا قبلك فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية فليأتنا بآية نعم. وما أرسلنا قبلك إلا رجال وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين ثم صدقناهم ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين قل وضع سبحانه وتعالى وانصل يكون ní ìtẹ̀síwájú ìsẹsí àwọn si torí pé tẹbáwọnú ọ̀pọ̀lọpọ̀ súra ọlọ́run ṣàlàyé nípa àwọn nǹkan táwọn akìtèrí ń sọ nípa nẹ́gbà Muhammad sallallahu wa alihi wa sallam níbìka wọ́n sọ níbi kan wọ́n ń sọ wípé àá kí ló dé tọ́lọ̀wọ̀ sọ àwọn òkè tó wà ní agbègbè maka yìí kó sọ di góòlù fún ẹ títí pé ìwọ̀ lọ́lọ́wọ́ jùlọ níbò míì wọ́n ń sọ wípé àà kí ló dé ọlọ́wọ̀ bá fún ẹ ní ọgbà oko kan kó wá kú fún àwọn dẹ́bínù gẹ́gẹ́ bí wọ́n sì ilẹ̀ agbègbè Muhammad sallallahu alayhi wa sallam tabá padà sínú súrọ́pù fòkọ́ọ̀nù ọlọ́run wá dá wọn lóhùn nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ yìí àmọ́nù àyà tákà fún wa yìí máa àrùsálìnà kọbìlà ọlọ́run ọkùnrin ni wọ́n àrùbìnrin lójíṣẹ́ àbí ọmọ ènìyàn náà lára lójíṣẹ́ ọkùnrin a máa ṣe wáyé fún wọn yẹn pé ọlọ́run subhanahu wa ta'ala ń ránṣẹ́ sí wọn pé báyìí ni ẹ ṣe báyìí ẹ má ṣe nǹkan báyìí ọ̀nà tẹ́ gbà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fasalu ala zikir ẹ wá béèrè nípa àwọn tó bá nímà in kuntum la ta'lamun

àmáwọ̀ ọmọ ènìyàn àlìjẹ̀nú àgbógbò ẹ̀dá yòókù ọlọ́run dá wa ni a máa jẹ a máa mu bẹ́ẹ̀ náà làwọn ànábì ọlọ́run ọlọ́run dá wọn lẹ́ni tí èyí jẹ tí èmu wọ́n máa kí àánú ọ̀lìdín bẹ́ẹ̀ ọlọ́run sì dá wọn lẹ́ni tó lè pé yóò wà máa gbélé ayé lọ tí ó mọ̀ sí gbére ní ayé ọlọ́run subhanahu wa ta'ala wá ní àdéhùn wa ṣẹ pẹ̀lú wọn torí páwọn ànábì ọlọ́run púpọ̀ wọn tọ́lọ́n bá ti rán wọn táwọn èèyàn wọn bá gbẹ̀rù gbárí tí ò nígbàgbọ́ sí wọn ọlọ́run wà sọ fánàbì ẹ̀ kí á pa ni ká pa àwọn èèyàn wọn fa àǹjẹ iná wọn pa àwọn èèyàn wọn rún a là wọn ti tiwọn wà mẹ́lẹ̀ ṣáá bẹ́ẹ̀ a tún la àwọn tá fẹ́ pẹ̀lú wọn ó dẹ̀ sáwọn tọ́lọ ń fẹ́ tó là pẹ̀lú wọn náà làwọn tó nígbàgbọ́ pẹ̀lú àwọn ànábì ọlọ́ọ̀bá wọn wa ahlakina al-musrifin ọlọ́ni a sì wá kó parúbá àwọn al-musrifin àwọn tí ń pè àwọn ànábì wọ̀nyí nírọ́ ọlọ́ni subhanahu wa ta'ala wọn táwọn àlúmọ̀ wọ̀nyí tí wọ́n máa ń sọ láàrin wípé wọ́n máa ń sọ nípa wípé a kí ló dé tó jẹ́ pé àwọn ànábì wọ́n ń jẹun àwa ń lọ ọjà ànábì náà ń lọ ọjà ọlọ́run wá dá wọn lóun báyìí pé wa ma arsalna qablaka minal mursalin ààrán síwájú rẹ̀ ànábì ò nínú àwọn òjíṣẹ́ illa wọ̀nyí ni ó jẹni tí ó máa jẹun wa yamshuna fil aswaq

ọlọ́run ti wá dá wọn lóhùn nípa pé gbogbo ń tẹ́ ń sọ ipò nílẹ̀ àwọn ànábì ọlọ́run tá a máa rán yàní a máa rán wọn lọ́mọ ènìyàn náà ni gbogbo ń tẹ́ ṣe kakalẹ̀ pánàbí ṣe gbogbo ẹ̀ náà làwọn náà máa ṣe tí náà ni pé ẹ̀rọ mú sí nǹkan tí ń sọ fún yín tó bá ṣe báyìí jẹ́ ká máa bẹ nínú àwọn ẹrú rẹ̀ tí ó mọ̀nà má jẹ́ ká lè sìnà láéláé ọlọ́wà ni laqad anzalna ilaykum kitaban fi dhikrukum laqad anzalna ilaykum kitaban fihi dhikrukum afala ta'qilun وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قرنا آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يرقبون لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون وقالوا يا ويلنا إلا كنا ظالمين نعم. فما زالت تلك دعواهم حتى حتى جعلناهم حصيدا خامدين الله سبحانه وتعالى ìwọ́n sàlàyé fún wa nípa iyì tó ti fún al-Qur'an al-Karim ọlọ́ni laqad anzalna ilaykum kitaban a ti sọ̀kalẹ̀ fún yíò tírà kan yẹ al-Qur'an al-Karim tírà yìí fihi zikrukum ìrántí yín bẹ nínú tírà náà Abdullahi ibn Abbas ó ní tí ìzíkìrì gbára sí ìṣára kùkùn náà ni pé iyì yí àgbéga yí ìbẹ̀ nínú kíra náà imáàmù Mujahid ó ní tí hadithukum ọ̀rọ̀ nípa yí ń bẹ nílẹ̀ bẹ́ẹ̀ imáàmù àgbáni alhassan basoro ní tí hidinukum gbogbo ẹ̀ náà ló wọnú abẹ́ ìtumà yìí yí àbí iyì yí pẹ̀lú alukùránì yìí nínú iyì tọ́lọ̀ ń ṣe fún àlìkúmà yìí látòrí ànẹ́bíwa Muhammad sallallahu alaihi al-Qur'an al-Karim iyì wo ló tó ká sí èdè yẹn sọ al-Qur'an kalẹ̀ ọlọ́run sọ al-Qur'an kalẹ̀ ní èdè Lárúbáwá iyì ńlá ni ọlọ́run tó fún tó gbé jìdẹ ní òjíṣẹ́ Lárúbáwá ni bẹ́ẹ̀ ọlọ́run tó dáàkọ ẹ̀sìn wa ó tún fún wa ní ẹ̀sìn òdodo pẹ̀lú Qur'an al bẹ́ẹ̀ ó sọ ọlọ́ni aṣọ tíra kakalẹ̀ Al-Qur'an al-Karim ìrántí yín bẹ́ndẹ̀ afẹ́lẹ̀ta kìlún tí kò wáyé kẹsì làákàí ẹrùnú sí ẹsẹ̀ làákàí nípa yàní Al-Qur'an tí a sọ̀kalẹ̀ fún yìí wa kam qasamna min qarya mélòó mélòó nínú àwọn ìlú kan àwọn ìran kan àbáwọn ìlú táwọn ọlọ́ọ̀bá ti kó panubá qasamna bimana ahlakna àwọn ìlú mélòó mélòó tí a ti kó ìlú yìí

tààfi kó panubá tàbáwá kàwọ́rún àfúnwájá wọn ní ìdìdí lẹ́yìn wọn falamma ahasu bá àsànà àwọn àdúnwà yìí nígbàtà afẹ́ pàwọ́rún ahasu bá àsànà bí máa tẹ́yà kànù bá àsànà wọ́n wá máa dájú pé ìgbìyàwó ìyàwó sọ̀kalẹ̀ fáwọn yẹni wọ́n ahasu bí máa tẹ́yà kànù wọ́n máa dájú pé ìyá ti sọ̀kalẹ̀ báyìí tọ́má ti wá rí bẹ́ẹ̀ ahasu bá àsànà yẹni pé wọ́n máa màdájú pa àyáwá pé ìyáwá ti sọ pé ó ti dé ìdáhùn mínìhà yarukudu nígbà náà wọ́n máa sá wọ́n máa sá pé kí àyẹ kó mọ́ ṣẹlẹ̀ sí àwọn ọlọ́nilá tarukudu ẹ má sá lọ síbi kan lónìí ẹ má sá lọ síbi kan ẹ farabalẹ̀ wàrìjíhù ìlàmá òtòrẹ́sùn méjì ẹ má sá lọ síbi kan ẹ padà sínú lẹ́yìn ẹ padà síbi nǹkan àgbádùn tààtì fún yí nítorí pé kí ni látàrí kùdù àrùbí minuzol azad ẹ má sáré kó níbi jísọ̀kalẹ̀ ìyà yìí ẹ má sáré kó mẹ́ wàrùjúrù ìlàmà fún tó fi hìmìnà ní ìmà wa sòrórò wà ma'íṣà ẹ padà sínú lẹ́yìn nípa ìgbádùn tààtì ṣe fún yí nípa ìdẹ̀ra ìjẹ imú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n

nígbàtí yà ìwádé wọ́n wá ń sọ pé à ah, egbé mọ̀ ní fáwọn iná kúnná zọ̀ọ̀lìmí dájúdájú àwọn ti jẹ́ alábòsí ọlọ́mọsíwá alábòsí kò sí àbòsí tó jẹ́ kéjì máa pa nǹkan mìí papọ̀ mọ́lọ́wọ́ba lọ ọmọ ènìyàn alábòsí lọ́mọ ènìyàn púpọ̀ nínú ọmọ ènìyàn alábòsí ni wọ́n ọmọ ènìyàn ń ni kéjì máa pa nǹkan kama máa tẹ́lù mí lẹ́yìn ọlọ́run kéyìn ó máa tẹ́bọ́ òní ọlọ́run ti sọ fún wa nínú sóràtù Luqman pé inna zulma a inna shirika la zulmun azim náà ni pé ipa nǹkan ní ìpapọ̀ mọ́lọ́run ẹbọ yìí òun náà ni na ni pa nínú àbòsí láàrin ẹni náà ni pé ọlọ́run kọ̀ fẹ́ láti àwọn àbòsí lè léyìí láàrin ọmọ èèyàn sọ́nà sọmọ èèyàn wá ní sàbòsí fọ́lọ̀ wàláhìá ní sàbòsí fọ́lọ̀ gbogbo ọmọ èèyàn tó jẹ́ lábòsí ó sàbòsí fọ́lọ̀ orí ara rẹ̀ ní sàbòsí ikú torí pé tí gbogbo ọmọ èèyàn sáà bá ń ṣe dáadáa gbogbo ọmọ ènìyàn jẹ́ ti ṣe dáadáa à ń kírun lásìkò à ń tẹ̀lé àṣẹ ọlọ́run àjìnà tí tọ́lọ́run fẹ́ ọlá ìkùsàlékùn kankan fọ́lọ́run tí gbogbo ilé yóò dín nǹkan inú tí ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa tàbá tẹ̀láṣẹ ọlọ́run táà jẹ́ alábòsí àǹfààní náà ni ó jẹ́ fún wa àwọn aláàrẹ kan rẹ̀ gbàlọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀dẹ́ bá rẹ̀ sàbòsí fórí ara rẹ̀ méjì àwọn àjò ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́mọ sí ayá tàbí kí a máa jẹwa àbòsí ń bẹ láàrin ọmọ ènìyàn sánàbí wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ò bá tẹ̀lé rẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam torí pé yìí ó nífẹ̀ẹ́ wa ànábì nífẹ̀ẹ́ wa púpọ̀ a dẹ̀ rí oore tó pọ̀ gbàlọ́dọ̀ ànábì tó yẹ wá náà ni pé ìtọ́lọ̀ ń pa wá láṣẹ láti ṣe sánàbì ó yẹ kó máa jáde ká máa rí látọ̀dẹ̀ ẹnìkan kan wa ó náà ní pé kí ni ká kọ́sí rẹ̀ ẹ́ bó ṣe ní ká ṣe nǹkan ní ká máa ṣe gbogbo ẹni tí bá ń ṣe nǹkan yàtọ̀ sánàbì àbòsí tí ń bẹ láàrin torí pé bá bá ṣe dáadáa láti onídọ̀la

torí pé nígbà tí parun bá tó dé báwọn ẹni alábòǹsí àkọ́kọ́ ìtí wọ́n ń wí náà ni pé inna kunna zalimin à dájúdájú àwọn jẹ́ alábòsí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba láàánú sí gbogbo àbùsí tí ń bẹ lọ́dọ̀ ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa ní wa in fact ọlọ́ọ̀bá wọ̀fúrò rọ̀ṣẹ́ yìí ọba tí ó pé ó nífẹ̀ẹ́ àforíjì ọba tí ó ni ìtọ́kà wà láàrin ẹni sáforíjì òun náà ni láti túbá kúrò níbi ìwọ̀ ẹ̀ṣẹ̀ táwọn yẹn láti túbá kúrò níbi àbùsí yẹn tábá ti túbá kúrò mẹ́ pẹ̀lú ògbótọ́rọ̀ subhanahu wa ta'ala ọlọ́run foríjì wa kódà inú ọlọ́run máa dùn kí so ìwọ tó ń gbọ́ mi láti fi lọ dákun gbogbo àbùsí tó wà lọ́wọ́ rẹ̀ èsì jáwọ́ ni ìwọ tó

ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kò wá yẹ̀ kò bù ní nǹkan tí wọ́n ń sọ kí ni wọ́n ń sọ náà ní pé à yà waylana inna kunna zalimin pé à egbé mọ̀ ní fáwọn àwọn ti jẹ́ alábòsí ni eléyìí ó yẹ̀ kò bù ní ìpèpè àbí nǹkan tí ni títí àwọn ọlọ́run àwa sọ wọ́n dà gẹ́gẹ́ bí koríko tá a ti bọ́lọ̀ sí pa wọ́n yẹn àwọn ẹ̀dá tọ́lọ̀ ń parún pọ̀ oríṣiríṣi ọ̀nà tọ́lọ̀ ti pa àwọn ẹ̀dá run àmáwọn eléyìí ọlọ́ni apawọ́run asọ̀wọ́dà haseidan àwọn koríko táagé ẹ̀mà tí koríko bá hù nísì yóò máa sinmi lójú òyò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ti gé nísì gbàtí ó bá di bí ìṣẹ́jú mélòó àbáwọn àsìkò díẹ̀ yóò dé ti kú yóò ti gbẹ ọlọ́ni bá ti pa wọ́n rùn ní ọmọbẹ̀lọ́n subhanahu wa ta'ala má kó parun bá wa má jẹ́ láyé àti ní alkiyama الله ní kí وما خلقنا السماء والارض وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون نعم. وله من في السماوات والأرض ومن عنده لا يستطيع يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون, يسبحون الليل والنهار لا يفترون قل وبا تبارك وتعالى وانصل يفوا نقبا استدعى سما أطيله فأقول الله دعوني فوا وانككا الله دعوة فوا

ọlọ́ba ni wà lẹ́bí kọ́lákọ́lákún máa fi àbdì jẹ̀mí à gbogbo ẹ̀rú dákọ́ mi yẹn ni àbáwọ̀ ọmọ ènìyàn ó wá dáwà nítorí títẹ̀ wà máa kọ́lákù lè jìnnà wà lè ínsá ilà yàbùdù àwọn àtìkù ọlọ́ndáwà láti wá jọ́sì fọlọ́ọ̀bá ni àmọ́ gbogbo àwọn nǹkan yòókù ọlọ́ndá nítorí tiwa ni torí tẹ báwọn àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá yìí sámà kò sáǹfààní kan tí ń ṣe fọlọ́ bẹ́ẹ̀ ilẹ̀ ò àti sẹ́mà àti ilẹ̀ gbogbo ẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ olóòkú onisima ní sí má àwọn ọmọ ènìyàn ní sánmà ń ṣàǹfààní fún tí ọlọ́run dá wọn nítorí wa ni ọlọ́run dá wọn nítorí eré àwọn tọ́lọ̀n dá wọn nǹkan wọ̀nyí fún ọlọ́run dá wọn náà nítorí eré ó ní nǹkan tó wa fún náà ní kíkájọ́ sí fọ́lọ̀ in kunna fa'ili amene yóò ti ẹ̀tọ́ sí wa àwọn ti tiwa kò tọ́ sí wa e, ká mú nǹkan ní eré ọlọ́run yìí sọba tí máa ṣeré kìí sọba àwàdà ọlọ́ni in kunna fa'ili ó lè túmọ̀ sí pé táwa bá fẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ ìtumọ̀ táwọn afá fún náà ni pé àwa o a ò jẹni tí ó ṣe bẹ́ẹ̀ ọlọ́ba ti sọba tó pé í máa ṣeré àbúdá nǹkan torí eré bal naktubu bil haqqi ala al batil nínú òṣìṣẹ́ tiwa náà ni pé àwa ọlọ́run a máa ju òdodo lu irọ́ a jòdó a sọ òdodo lu irọ́ fàyàdìmógògò òdodo yìí yóò wà fọ agbárí irọ́ yẹn yóò fọ irọ́ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ dáàmà wà máa zábá dàlẹ̀ hákí ìlà dọ̀là kò sí nǹkan tó kù lẹ́yìn òdodo má ìsinalókù òdodo ẹ̀ náà sì ni látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ó dẹ̀ sí ni tódodo àti lọ òdodo ní ó àyà àbá

gbogbo ìwọ tó bá ń gbọ́rọ̀ ọlọ́run tó ń ka Quran tó ń tẹ̀lé súnà táwọn èèyàn bá gbógun tí wọ́n gbé wàhálà pẹ̀lú sẹ́sùúrù pẹ̀lú ògùn ọlọ́run subhanahu wa ta'ala òdúró tó ọgbẹ́dá ní ẹ yóò padà fọ́ agbárí rọ́ta ọgbẹ́dá ní yóò padà jẹjà lé wọn lórí fa idha huwa záhìkùn nígbà náà ìwàdí pé ìwáyẹ ìwàdí nípa ìròyìn tẹ́yìn ń fọ́lọ́n ìròyìn tẹ́yìn ṣe nípa ànábí ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ni ègbé tó máa báyìí mímà tẹ́sìfún nípa yàní ìròyìn tí a ẹ̀yìn ṣe lẹ́yìn báyìí ọlọ́run wá ní walahu man fis samawati wal ard ọlọ́run bá tí ń sọ̀rọ̀ tí ẹ̀ náà ní tí ń bẹ nínú sánmà àti ilẹ̀

tí ò ní máa jọ́sìn fọ́lọ̀ torí pé ìjọsìn a ní ìjọsìn tau anu wa karahan àwọn ìjọsìn tá ń bẹ tí ó pé wílìlì lọ́lọ́run fún wa bí ọmọ ènìyàn àtàlìjẹ̀nú nìsìn ọlọ́run fún wa ní free will tó bá wù ẹ́ sí náà tó bá wù ẹ́ mọ́sí náà àmáwọn ẹ̀dá ọlọ́run bá yókù ìjọsìn títí wọn bẹ́ẹ̀ àwọn màlẹ́kà ìjọsìn ti tí wọ́n ìyẹn ọlọ́run subhanahu wa ta'ala ó ti dá wọn lórí ìjọsìn ẹni wọn ò sì ní sàlá ìjọsìn fọ́lọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí tó ń bẹ nínú sọ́mà ni àbí gbogbo bí tọ́wà yusabbihuna al-layla wan-nahar la yaftarun bẹ́ẹ̀ wọ́n èyí sì kagara yẹn pé wọ́n èyí já síbi àfọ̀mọ́ yìí yẹn tó gbogbo subhanahu wa ta'ala òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam níjọ́ kan àwọn sàádé wà ní ìyókù òjíṣẹ́ ọlọ́run bá jáde ló bá jáde sí àárín àwọn sàádé nígbà tó wọ àárín wọn ní máa bí wọ́n léèrè báyìí pé al-tasma'una ma asma ẹ̀yin sàádé ni tẹ́yìn gbọ́ nǹkan tí mi ń gbọ́ báyìí tẹ́ gbọ́ ma nasma min shay àwọn sàádé ní ilé alẹ́bí àwọn ògbọ́n kankan àgbọ́n ti wà ẹgbọ́n kankan kọ̀kọ́lá rasulullahi sallallahu alaihi wasallam ànábì wa sọ fún báyìí pé inni la asma'u atita sama dájúdájú èmi ń gbọ́ gbígbé sẹ́mà mo ń gbọ́ sí sẹ́mà ń gbé sẹ́mà yìí ń gbé tọ́mátì lámà án bẹ́ẹ̀ kò sí nǹkankan pé ìbáwí àbí kò sí nǹkan tó mú láti má gbé wà máa sí ha mọ́ọ̀dì ìṣibò ìtọ́fà títí gbé náà ni pé kò sí ààyè kan tó ààyè gagawọ́ kàbáyì ṣíbù tọ́tún ṣíbù gagawọ́ kàbáyì nínú sọ́mà yìí kò sí ààyè tó tó ààyè gagawọ́ kàbáyì illa wa alayhi malakun sajid aw qa'im àyà sókúsókú láàyè màlẹ́kà kan bẹ́ẹ̀ sajidun ó forí kalẹ̀ ní aw qa'im àbí òdìdí ìtumà rẹ̀ ní wípé àwọn màlẹ́kà ń bẹ nínú sọ́mà yìí tí ó tí wọ́n jẹ́ sí fọ́lọ̀ lásìkò kan àmì ń bẹ lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ti jọ gbẹ̀ndẹ̀ alìkíyàmà arẹ́bí sàlàyé fún wa nínú sámà ní sámà keje lọ́hùn ilé kan bẹ́ẹ̀ mẹ́wọ́n pẹ̀lú bẹ́ẹ̀sì màmú nínú ilé 70,000 malaika ní máa wọnú ẹ̀ lójoojúmọ́ ayé èyí tó bá wọnú ẹ̀ lónìí kò tó wọnú ẹ̀ mọ́ ti jọ gbẹ̀ndẹ̀ ni wọ́n ṣe wọ́n jọ́ sí fọ́lọ̀ subhanahu wa ta'ala bẹ́ẹ̀ àwọn ẹ̀dá yòókù náà tí wọ́n jọ́ sí

ewu wò nígbà tí rọmọdọ́ọ̀nù bẹ̀rẹ̀ tẹ bá lọ sáwọn mọ́sálásí káàkiri àwọn mọ́sálásí ń kún àwọn èèyàn ń sọ̀tọ̀rẹ̀ àánú àwọn tí yẹn náfílà wọ́n kò níbi ìwà àbàjẹ́ àti rọmọdọ́ọ̀nù lẹ́yìn rọmọdọ́ọ̀nù náà bá ṣe ń gbìyànjú nínú yẹ ká máa gbìyànjú kìí ṣe pé ní nìkan ká máa kírun kìí ṣe ní nìkan máa kírun òru máa kírun alẹ́ tí gbogbo ká múra sí ṣọ́ra bí ìgbà tó à lọ sílé ẹ̀kọ́ ni nígbà tó wá dẹ̀yẹ Ramadan ẹ̀kọ́ ta ti kọ́ nínú Ramadan yẹn yóò wá wà lára wa a wà máa lò wọ́n lẹ́yìn Ramadan ẹgbọ́n tó lọ bá rí nígbà tó lọ sí ọ̀rọ̀ wa lórí ó ní la'allakum tattaqun tó lè bá àjẹ́rí tí ó payọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala so ìpayọ̀ tàbá wà nínú Ramadan bí ìgbà pé a wà ní training à ń kó ẹ̀kọ́ kó ẹ̀kọ́ ni so níta sí máa expect lọ́dẹ̀ tó bá lọ sí training náà ni pé nígbò bá parí training yẹn kó wá já sí pé in tó lọ kọ́ níbi tó ti lọ training yẹn kárí lára rẹ̀ tí yẹn bá ní ó lọ sílé ẹ̀kọ́ nìsí ó lọ sí higher institution ó wá ní first degree ó ń ṣiṣẹ́ pẹ̀lú first degree ìgbà tó yá ló bá apply for master ó apply for second degree ó wá lọ parí second degree yẹn tó bá parí tó bá dé níta express lọ́dọ̀ rẹ̀ ní pé kó tó máa ṣiṣẹ́ yẹn bí ṣe ṣe tẹ́lẹ̀ lọ kó máa ṣiṣẹ́ yẹn kó tó gbá bí ṣe ṣe kó tó lọ fún second degree yẹn lọ bẹ́ẹ̀ náà ni rọmọdán torí fún wa a ti ń sin náà bábọ̀ síwájú rọmọdán yẹn àwọn agbáwẹ̀ a sì jẹ́ a ti ní rọmọdán

àkáǹtì ọmọ òrukàn twenty thousand naira yẹn fi sẹ̀bílì láà ẹni tó sẹ́ndì ẹ̀ ó ní fún kó máa jẹ́ kọ́dà kápù járíà fún àwọn pẹ́rẹ́ǹtì àwọn wọn ò kọ orúkọ wọn bẹ́ẹ̀ àrí malan aminu àwọn náà fún wa ní 2000 naira ẹrù ọlọ́ọ̀bá kan wọ́n fún wa ní 5000 naira bẹ́ẹ̀ ahmad muhammad yusuf àwọn náà fún wa ní 2000 naira tí gbogbo ẹwú ọmọ orúkọ ní ok ọlọ́mọ́sàbà san wọ́n olóore ó sàwọn náà ní olóore assalamu alaikum wa rahmatullahi wa barakatuh oníbèrè ní jazakumullahu khairan ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé gẹ́bà sí mọ̀ pé al ó ń ta bó wá ní ẹni tí kò fi bẹ́ẹ̀ ráyè ọ̀pọ̀lọpọ̀ ẹnu iṣẹ́ ló wà tí ó lè máa ké koran náà lẹ́nu iṣẹ́ tí ò ní sí túmà nínà dáadáa àmọ́ tí ó lè máa ké dáadáa ó lè máa ké wánà. kò sábúrú ń bẹ̀ ẹni tó bá sọ pé iṣẹ́ kò fún láàyè láti jókòó nípa pé kó fi ké àlùkùránì ó lè máa ké níbi iṣẹ́ náà ní gbogbo ibi tí ìyẹn bá wà bá pé 10 minutes ló fi ráyè ibi tẹ́ni iye tọ́lọ̀ bá kó láàyè láti pé kò sì túmọ̀ sí pé ó dìgbà tá a bá pé ké tó pọ̀ kódà tó ṣe pé ewé kọ̀ọ̀kan péjì méjì ewé méjì ewé kọ̀ọ̀kan náà ló máa ráyè láti máa ké kó ságbìyànjú kórìkó náà ń ké alùkùránì pẹ̀lú ògbọ́lọ̀

wípé bóyá èyàn lè gbàwẹ̀ lórí ìrìn àjò yẹ èyàn lè gbàwẹ̀ lórí ìrìn àjò àmá èyàn sì lè náà lórí ìrìn àjò ìrìnkí láyé àwọn sàhábà ara wọn tí ìrìn àjò tó ń gbàwẹ̀ àtìrá wọn tẹ́ pé wọ́n lórí ìrìn àjò èyí tó dáa jù tó bá ti pé ìrìn àjò tó fẹ́ lọ yẹn kìí nira nira pọ̀ èyí tó dáa jù pé gbàwẹ̀ àmọ́ nira bá ẹni tó bá fẹ́ fàwẹ́lẹ̀ àti ilé náà ní òtí nígbà àwẹ̀ ló ti fàwẹ́lẹ̀ tó sì mọ̀ pé ìrìnàjò tó ń lọ yìí òun nígbà àwẹ̀ tó bá sì gbà àwẹ̀ láti ilé náà tó wá wà lórí ìrìnàjò yẹn tó wá débì kan tí àwẹ̀ yẹn wá ìrìnàjò yẹn wá lágbára wàhálà yẹn pọ̀ tó so ike ìtó bá ṣe mẹ́ ìsàbùrùnà mẹ́ ìtú dáa jù tí yẹn bá pàápàá jùlọ láyé tá wà ń bẹ̀ níṣẹ́ pé ìrìn àjò ti rọrùn láwọn abùmí tó kí yóò gbà wọ̀nyẹ ó fi dáa jùlọ ọlọ́ọ̀pọ̀ èèyàn ló fẹ́ ní àjò bákan náà tó náà ti rò pé tọ̀ òun kò sọ̀rọ̀ yẹn lórí òun kò sì ó jẹun láti lé ó wá débi tí ó ti ra tíkẹ́ẹ̀tì àbí nǹkan ó di pé kò sáyè mọ́ kò padà rí ìrìn àjò ń lọ bóò ni níjọ́ náà ṣé ọlápò ti jẹun ó mọ̀ ṣe ìṣáàkì ní àbí ọgbọ́n so kó bá rẹ̀ alákọ̀ọ́kọ́ tó bá yẹ pé ní plane ló fẹ́ bá travel lápòjú ẹni tí fẹ́ travel láti ru Kaduna lọ sékòó nìsín ó lè mẹ́rin níbi kó fàwọ̀ ẹ̀lẹ̀ torí pé Kaduna sékòó within one hour àbí or less than that ó ti dé Èkó ó lè máa bùkátà kó fi àwọ̀ èyí pé yóò pọ̀ wá fi tíkẹ́ẹ̀tì rà àmọ́ tó bá tẹ̀lẹ̀ báyìí náà ó ti já ààrùn nǹkan báyìí ṣáà tọ̀ irú eléyìn kò gbà wọ́n náà ó ṣe ìmùsáàkì kò ṣe ìmùsáàkì kò láwẹ̀ torí pé innamal a'malu binniyat kò láníyàwó yẹn so àwọn tó ní yóò ṣe ìmùsáàkì làkíká ó ń bùkátà dẹ̀lì lórí ẹ̀ tó ń sáàmà náà ní pé kò láwẹ̀ kò láwẹ̀ àmọ́ yóò sọ àwọn yẹn padà ní ẹ̀yìn àwẹ̀ dó ara wọn mọ́sára mi tó sọ pé zero márùn six nine eight two one Jaiz Bank ọlọ́mọ́sà sẹ́ni kọ́ọ̀kọ́ alẹ́sàn olóòrùn subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu